الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدا قفون ولو وبا تشيرون فوا لاتتو تسواجو لوري اتوا اتوا الهداية أفا لني أدا قفون ولو وبا نا àwọn àmì ọlọ́run ọba kọ́lọ̀mbà kó má ṣàì fi ètò yìí náà kó má ṣàì ṣàǹfààní fún àtàwátà ń sọ àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wa lẹ́ni a máa tẹ̀síwájú nábala tá a dé níbi tá a ti ń gbé ọ̀rọ̀ ìjọsìn yẹ̀wò láti wọnú ẹ̀sìn pátápátá ká á máa sapá kan ìjọsìn ká wá fa apá kan lẹ̀ àwọn sheikh wa tí wọ́n bá wa ṣàlàyé ẹ̀ lọ àwọn náà ni wọ́n tẹ̀síwájú lórí ẹ̀ àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkuran mahjuran min Allah. alhamdulillah fún Ọlọ́run ọba wa allazi an'ama alayna bi ni'matil islam ọba tí ọsánú wa tó wá fún wa ní ìdẹ̀ra islam nínú ìdẹ̀ra tọ́lọ̀mọ́ ṣe fún yàn láyé nínú orí tọ́lọ̀mọ́ ṣe fẹ́ dáre islam làkọ́kọ́ oná ló tóbi jù ọba tó wá sí wá mùsùlùmí àdúpẹ́ fún ọlọ́run ọba náà wa ala nabiyyina salatu wassalam àánú ọlọ́run aláfẹ́ ọlọ́run kọba annabi wa sayyidina muhammadin wa ala wa asahabi ona ni aṣíwájú ẹ̀dá muhammad káànú ọlọ́run bá wọn ara lé àtàwọn sahaba rẹ̀ alẹ́sìn àrọ́fà aláhùn anihunlemọ́lá àwọn tó jẹ́ pé ọlọ́wọ́n bá aláà ó ti yìn nínú alukur'an ọlọ́wọ́n bá gbé láìfi kò fún wọn ọlọ́wọ́n bá aláà ọ̀fọ̀ wọn mọ́ níbi èébú àti gbogbo àwọn láìfi ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtẹ̀síwájú apá kejì lérí ìtàǹbá lọ nípa àlẹ́ ìbádàtú àníwá wípé ìjọsìn oríṣiríṣi ni lẹ́yìn náà kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè wọnú ẹ̀sìn náà pátápátá ká má ṣe apá kan ká fi apá kan lẹ̀ àdùkúlù fil islami káfà ká wọnú islamu pátápátá kájí wọ́n máa rí wa ní mùsùlùmí látara ìgbàgbọ́ wa látara ọ̀rọ̀ ẹnu wa látara ìjọsìn wa látara ìwà wa látara ìṣesí wa látara àbálò wa nítorí pé alìsílám ẹ̀sìn àlàáfíà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀rẹ́ni tó bá ti wá jẹ́ muslim alálàáfíà ni ó jẹ́ yóò mọ lálàáfíà nínú ẹ̀mí ẹ̀ nítorí pé ó ti nígbàgbọ́ sí ọlọ́run ó ti juwájú sẹ́lẹ̀ fọlọ́run lẹ́yìn náà gbogbo àwọn tó ń bá bá gbé nínú ẹbí nínú ará nínú ọ̀rẹ́ aládùúgbò níbi iṣẹ́ yóò mọ bá wọn gbé pẹ̀lú àlàáfíà ẹ bá ti wá rí mùsùlùmí kan lẹ́yìn tí ń ṣe yánmọ̀yánmọ́ tí ń ṣe kátikáti tí ń practice ọmọ ta lábẹ́ Islam lábẹ́ sunna ẹ lè wo dáadáa ẹ rí i pé apá kẹsìn ló dì apá ìkànnì ẹ̀sìn ọ̀fìlẹ̀ èèyàn ò ní máa ṣẹ̀sìn tọ́lọ̀ mú wá kọ́ wá rẹ́dì láti máa tẹ̀lé gbogbo ohun tọ́lọ́wọ́n bá aláàpá aláṣẹ àfikọ́ yàtọ̀ láwùjọ nítorí pé mùsùlùmí máa ń yàtọ̀ ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláà ń sọ fún wa bá da àwùdù bí láhìmí na ṣàìtàn rọ̀jìm ọlọ́wọ́n bá ní yá ayé wà lẹ́dí na ámànù odòkolo fi sílìmì káàfà ọlọ́wọ́n bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe apá kan Islam nígbà ẹ ti gbàgbọ́ ni ẹ wọnú Islam pátápátá ẹ má jẹ́ ọ jẹ́ ẹ máa ṣe kún islam yamshi bayna an-nas wọ́n fọ́nra ara rẹ̀ di islam ti rìn láàrin àwọn èèyàn sórí ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn islam ni àwọn èèyàn ò ní rí bíútì rẹ̀ wọn ò ní rí dáadáa rẹ̀ ó dìgbà tán bá bá wọ́tọ̀ jẹ́ mùsùlùmí lò wọ́tọ̀ gba islam yẹn wọ́n lọ́ máa sọ bí islam ṣe rí wọ́n lọ́ máa fi dáadáa islam hàn àwọn èèyàn ọlọ́wọ́n bá ní wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin ẹ má tẹ̀lé ìlànà èṣù ẹ má tẹ̀lé ìlànà èṣù gbogbo wa ni èṣù ń rọ kiri ká ẹlòmí ọmọ rò pé òun ṣẹ̀sìn ni kò ní mọ̀ pé èṣù ti mú un nítorí pé ó mójútó abala ẹ̀sìn kan ó fojú yẹpẹrẹ àwọn abala kan ibi abala yìí tó fojú yẹpẹrẹ ni ibẹ̀ lè sọ gbà wọlé ní òfin bàkan jẹ́ fún nítorí pé èṣù yìí ọlọ́run bá ní ọ̀tá yín ni o lè bọ́ lọ́wọ́ èṣù àfikọ́ ọmọ kéwù nítòsí ké àlìkìtàbù wà súnà nìkan náà nítọ́lọ́ sọ tá nábì sọ òun nìkan náà lọ̀rọ̀ bí fáhàmì sálàfẹ́lẹ́ umma lẹ́yìn náà àgbọ́yé àwọn sàhábà lérí alukur'an àgbọ́yé wọn lérí àyà tó fẹ́ kà àtàgbọ́yé wọn lérí àdìsí tó fẹ́ kà yẹn ìlọ́mọ fi wùwà ìlọ́mọ fi sẹ̀sìn torí àwọn àwọn jòkóta ànábì wọ́n sì gbọ́tùmọ̀ alukur'an àti sunna yé jà wá lọ látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ mayami nítẹ̀síwájú asọ́lánà àní alìbádàtù ẹ̀sìn ismu jami'u likulli ma yuhibbuhu gbogbo tọ́lọ́wọ́n bá aláyọ́nú sí min al-aqwali wal-a'mali zahira wal-batina bóyá ọ̀rọ̀ sísọ ni àti iṣẹ́ ṣíṣe ni o àti ìtọ́hàn àti ìtọ́hàn gbogbo nǹkan tí ọlọ́wọ́n bá Allah sọ sínú Qur'an tó ní a máa ṣe pátá gbogbo ẹ̀ láńpẹ̀ lẹ́sìn gbogbo ẹ̀ lọ́mọ wá ṣe ló fi jẹ́ mùsùlùmí ọlọ́wọ́n ò pé mú kan kó tọ́jẹ́ pé a máa rí báyìí lára èèyàn táàfin wà pé lágbọ́já yìí àábìdì ni mùsùlùmí ni ẹlẹ́sìn ni mu'asharatu nisa'i mu'asharatan tayyiba òun náà ni ká máa bá wọn ìyàwó wa lò dáadáa ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni kọ́ máa ṣe dáadáa sí ìyàwó rẹ̀ ó ń pè rẹ̀ lẹ́lẹ́sìn ìyàwó rẹ̀ ò gbádùn rẹ̀ ìyàwó rẹ̀ ó wọnú wàhálà níjọ́ tẹ́ ti fẹ́ra yín wọlé ló ti mọ̀ pé òun ti ṣàgbákò arákùnrin tóun fẹ́ fẹ́ tó wù nkele yìí o pẹ̀lú wà tí ń o ò fi lọ́kàn balẹ̀ o ń lò nílò ẹrú ọ̀hán lè mà ọ̀ dá láàmú wọ́n láti rí appearance ẹ̀sìn lára rẹ̀ ó ṣe tààjùdí ọgbà wẹ̀ monday thursday thirteen fourteen fifteen ìjà ọ̀sẹ̀bọ̀ òlólè ológun àmọ́ ìyàwó rẹ̀ ọ̀gbádùn rẹ̀ èyí ọlọ́run ọlọ́run bá aláà ọ pàṣẹ bó ṣe pàṣẹ kírun tó ní wà kí mùsọ̀lá tó ní wà zaka ẹyọ zaka ẹ kírun bọ́lọ̀ ṣe pàṣẹ lọ pàṣẹ pé kọkùnrin kọ́ máa ṣe dáadáa sí ìyàwó rẹ̀ tó wà lábẹ́ ọlọ́run bá ní wà ashiruhunna bil ma'ruf ọlọ́run bá ní gbogbo ẹ̀yin ọkùnrin ẹ máa ṣe dáadáa sáwọn húnà àwọn ìyàwó yín ẹ jẹ́yàn dáadáa lọ́dọ̀ ìyàwó kẹ́ ẹ máa tọ́jú ẹ̀ nítorí ọlọ́run kẹ́ ẹ máa ṣe dáadáa sí gbogbo tí wọ́n máa dunnú kẹ́ ẹ máa ṣe é fún ọlọ́run ọba ní àṣẹni látọ̀dọ̀ ọlọ́run tí mo pa èèyàn ọkùnrin tó bá ti fẹ́yàwó ìjọsìn yẹn ọ gbọ́dọ̀ mọ̀ pé ìtọ́jẹ́kọ́ máa ṣe ni dáadáa síyàwó rẹ̀ ìsí dáadáa síyàwó ìbáàdà ni nítorí pé ọlọ́run pàṣẹ rẹ̀ náà lọ Qur'an gbogbo dáadáa tó bá ń ṣe ṣe dáadáa sí tó bá ọlọ́run ti pàwọ́ láṣẹ èyí tó lọ́n pàwọ́ láṣẹ ni wọ́n máa ṣe tó bá wá ń ṣe èyí tó dáa òun náà máa wá ṣe dáadáa tí wọ́n bá yé ṣe dáadáa sí yóò padà dèèyàn rí nítorí pé ọlọ́run ní pàwọ́ láṣẹ kankan àfi kó oróore ń bẹ̀ ọlọ́run bá Allah ló bẹ́ẹ̀ nínú alukur'an anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni khayrukum khayrukum li ahli anabi ni ẹni tó lóore jù láàrin bẹ́ẹ̀ ṣe jòkó ẹ̀yin ọkùnrin èèyàn rẹ̀ ẹni tó tóbi wájú ọlọ́njọ láàrin èèyàn alápọ̀nlé wájú ọlọ́run khairukum li ahli òun náà lẹni tí ń ṣe dáadáa síyàwó ẹ̀ ẹni tó dáa jùlọ síyàwó ẹ̀ láàrin yín òun ló dáa jùlọ lọ́dọ̀ ọlọ́run àwa la ṣẹ̀sìn agbẹ̀sìn olùyàwó fátítí wọ́n mú jà bùbá ń tà ní ẹlòmí olùyàwó fátítí àwọn tí ọ̀yẹ́ kan lójú ẹlẹ́hà wọ́n sì wá wọlé wọn làwọn ńlájà ọwálẹ́lẹ́sìn ni ọgbẹ̀sìn ọgbàkùnrà ọgbẹ̀sìn ọ̀tọ̀lẹ́lọ́run ọgbẹ̀sìn ọ̀tọ̀lẹ́ ọlọ́run àṣetáni ń ba tiẹ̀ jẹ́ lábalábẹ́ ni anábì ní stọ́ọ̀sù bí ní sá ìkọ́yọ̀rọ̀ anábì ní gbogbo ẹ̀yin ọkùnrin dáadáa ni ẹ máa ṣe sáwọn obìnrin o ẹ máa ṣe dáadáa sí wọn ìyàwó ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ nílé alákọ̀ọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì lọ òun sì sọ pé ẹlẹ́sìn ni ò ní farada ò lè ṣe sùúrù ọmọ pé ẹni tí ó bá ní sùúrù kò lè fẹ́yàwó ẹni tí ó bá ní sùúrù kò lè bóbìnrin gbé ọlọ́mọba aláwọn fọ́n sùúrù ò sì gbá sùúrù ìyàwó kan ọmọ kan ìyàwó kan ọmọ kan ọmọ rẹ̀ wá fán kákàkiri lu kọ́dà yìí mí gan nínú àwọn ọmọ rẹ̀ ọmọ ibi tó wà nísìn látara ayẹlẹ ṣe sùúrù ọlọ́wọ́ bá ní ẹ máa ṣe dáadáa sáwọn ìyàwó yín gbogbo tí ó máa dùn wọ́n nù ní ẹ máa ṣe fún wọn ìbáàdà ni ẹni bá ti gbà pé ìbáàdà ni kò ní ro lójú kò sì ní dùn bẹ́ẹ̀ ni yóò máa tẹra mọ́ yóò sì máa ṣe dáadáa náà ẹni bá ti ń ṣe dáadáa sóbìnrin ọlọ́wọ́ bá Allah yóò padà san lẹ́san lára ìyàwó yẹn yóò tún san lẹ́san lérí àwọn ọmọ rẹ̀ ara máa ṣe dáadáa sí àwọn obìnrin òun náà ni ká máa ṣe dáadáa táwọn bàbá wọn àti ìyá wọn tí wọ́n ń pè lánàá àwọn àna wa ọ̀pọ̀lọpọ̀ bọ́lọ́dà mi ìjàmá kó tó sẹ́yàwó yóò máa sẹ́ẹ̀dì káàdì sí bàbá yóò máa gbé pòròfẹ́sà fún ya yóò máa kí wọn láàárọ̀ yóò máa kí wọn lọ́sàn-án mo ní bẹ́ẹ̀ àláfíà yín ni ìjọba ti sẹ́ ákìdù tán wọn tún gbọ́rọ̀ ẹ̀ mọ́ sórí yìí tó ń ṣe nì kò sínú islam nítorí pé tó bá ṣe dáadáa sí ìyá ìyàwó rẹ̀ àti bàbá ìyàwó rẹ̀ ó wà nínú mọ̀áṣára ni ó wà nínú dáadáa tó ń ṣe sí ìyàwó rẹ̀ ni nítorí pé tó bá ṣe dáadáa inú ìyàwó rẹ̀ ó dùn torí pé tọ́ọ̀ bá ń ṣe dáadáa sáwọn àna rẹ inú ìyàwó rẹ ó máa dùn tínú ìyàwó rẹ bá ti ń dùn ó ti ń ṣe ìbáàdà síwájú ọlọ́run anábì ní ìdá àǹfààkà rọ́jò alẹ́ àhàlì anábì ní ẹnì kọ̀ọ̀kan tọ́ba ìmú owó lápò owó iṣẹ́ dá sí ọwọ́ kó kalẹ̀ fún ìyàwó àwọn afi ń jẹun àtàwọn ọmọ nafakatan bí ṣe ń na ní jojoojúmọ́ kò sún yàtàsíbò ha ìfi ń wá orí iwájú ọlọ́run ìfi ń wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí yàtàsíbò ha anábì ní ìfi ń wá ẹ̀san torí pé ìbáàdà lọ́kàá sí fayalawo sadaka anabi ni wọ́n sì wá kọ sípò sàrà fún gbogbo tó ná fúnyàwó ẹ̀ gbogbo oúnjẹ tí wọ́n jẹ aṣọ tí wọ́n ra àbàtà tí wọ́n ra àtàwọn ọmọ tó ń fún wọn pẹ̀lú ọ̀rọ̀ dáadáa ni o kìí sí ìtọ́jẹ́ pé ó ti sọ̀rọ̀ burúkú kalẹ̀ tán kó tó fún wọn anabi ni wọ́n kọ sípò sàrà fún sàrà ibo ní múyànwó jama ìmọ̀ múyànwó àlìjánà ni a jẹ́ pé ìmọ̀ tọ́jú ọmọ àtìyàwó ìbádà ni ẹ̀yọ́ màá yà mí nínú ẹ̀sìn wa nínú àwọn ìbádà tá a fojú sí ti ń ba nǹkan jẹ́ máwọn ìyàwó wa la òun náà ni ta'atu zawji kí obìnrin tá a fẹ́ tá a so igi rẹ̀ kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tọ́lọ́wọ́n bá aláàfin sọ̀gá rẹ̀ ọ̀kàwé púpọ̀ òsì lówó òníṣẹ́ lọ́wọ́ lẹ́yìn náà bó ṣe wà yí ẹbí rẹ̀ èèyàn ńláńlá ni wọ́n á ẹlẹ́sìn ni ọ́ gbogbo koran ló ti ha kútùbù síta ńbẹ̀rẹ̀ rẹ̀ sórí gbogbo ń tọ́lọ̀ fún ọ gbọ́dọ̀ má fi tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ gbogbo okò tó bá wù kọ́ lọ́wọ́ bá aláwọ̀ gbé ọ sí ọ láti gbà pé ọkọ rẹ̀ ọ̀gá rẹ̀ ni alábòójútó rẹ̀ ni ẹni tó máa gbọ́dọ̀ sí lẹ́nu ni ẹni tó máa kẹ́ tó máa gẹ̀ tó máa sànú ẹ̀ ni tó sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run ọlọ́run ní àrìjálù ọlọ́run bá ní ẹ̀rọ àwọn ọkùnrin àwọn ọkọ yín kọ́ wọ amúnà alẹ́nisa àwọn náà ní alábòójútó yín àwọn lọ́gá yín sórí ọkọ rẹ̀ wọ́n máa ṣe dáadáa sí dáadáa tó ń ṣe sí ọlọ́run ọba ló ń ṣe sí ìbáàdà ni kóbìnrin kọ́ máa tọ́jú ọkọ rẹ̀ kọ́ máa gbọ́dọ̀ sọ́kọ ẹ̀ ìbáàdà ni kí obìnrin kọ́ máa tẹ̀lé àti ọkọ rẹ̀ ọlọ́run ní fasọ́ọ̀lì hàtù ọlọ́run bá ní àwọn obìnrin dáadáa kọ́ ní tààtù òun náà làwọn obìnrin tí wọ́n ń tẹ̀lé àti ọlọ́run tí wọ́n sì ń tẹ̀lé àti àwọn ọkọ wọn anábìrì arábìnrin kanjọ́ kan ó wá bí àbùkátà kan lẹ́gbẹ̀ẹ́ lé wọn anábìrì tó dajà lè báàbò bólẹ̀ ó múra ẹ̀sìn anábìrì azadu zawjin qalat ma aluhu illa ma ajiztu anhu bí mo ṣe wáyé èmi kọ̀ kankan láti ṣe fún àfin tí ipá mi ọba ká láti ṣe nìkan àwọn tápà mi bá ká láti ṣe kò sí ní tèmi ẹ ṣe fún kò sí ní tí ń rán mi tèmi ẹ jẹ kò sí ibi tí ń rán mi tèmi ẹ lọ kì í ṣiṣẹ́ tí ń bẹ̀ mi tèmi bá jẹ. anábọ̀ muhammad sallallahu anábì ní fanzuri ayna anti minhu fa innama huwa jannatuki wa naruki anábì ní ìtọ́sọ yìí mo gbọ́ ìwọ́sálọ̀ lè wo ipò tó fọkọ ẹ sí ìwọ́n mọ pòtọ́kọ̀ ẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ sórí ipò tó bá wà tó bá jẹ́ pé ọba ń tẹ̀lé àṣẹ rẹ̀ ó ń sin lọ́nu tó bá ń yapa àṣẹ rẹ̀ ó ń sin lọ́nu sórí ọkọ rẹ̀ òun náà ni sábàbí iná rẹ̀ òun náà ni sábàbí àlìjẹ́nà rẹ̀ tó bá wà àlìjẹ́nà ìhàtọ̀ ọkọ sọ́kọ rẹ̀ ní ó tàmí rẹ̀ bọ́ bá sì wọ̀nà ọlọ́run ìhàtọ̀ bá kọ sí ọkọ rẹ̀ òun ní ó tàmí rẹ̀ ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa àṣé iṣẹ́ àlìjẹ́nà òun náà ni kí ìyàwó ọmọ àtẹ̀ láti ọkọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lẹ́nìí wọ́n ti dúró lọ́tọ̀ èmi ti sọ́ra rẹ̀ dọ́kọ ó ti sọ́kọ díyàwó yọ́mọ bọ́ ẹ̀kọ́ ẹ̀ bí ìgbà tí ń bọ́ ọmọ ọ̀dọ́ sọ̀rọ̀ yọ́mọ lálẹ́ ọkọ yẹyẹ lọ ó bora ó bojú ó sì ń kírun lè wọ náà nípasẹ̀ ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà fúra ẹlòmíì lè gbà wẹ́ lè tọrẹ àmọ́ ilé ibi pé bóòlù yìí àtọkọ sọ́kọ ẹ̀ ọkọ rẹ̀ sọ pé a ah, <laughs> èèyàn burúkú nù sọrí bọ́kọ rẹ̀ bá ti fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni bú ni ọ́ anábì ni òun lè wọ ọ̀nà lọ́rùn ni ò lè wá owó ọ̀nà kan tó wà lè o àmọ́ bẹ ni pé náà wò kó tó wà lè torí ní gbóná o ọlọ́run ló gbóná o ọmọ ìyá mi má bẹ̀sẹ̀ jẹ́ o lábala ìmọ̀tẹ́láṣẹ ọkọ rẹ̀ gbogbo àwọn tá à ń sọ yìí bẹ̀lẹ̀ ṣùgbà wọlé ọ̀jọ́ pọ̀lọpọ̀ fura àníṣe bí n kẹrùn ibi ń gbáwẹ̀ àní wọ́n lóun kẹrùn ń gbáwẹ̀ wọ́n lọ́wọ́ náà kó tó wà lè jẹ́nà yóò ní sẹ́bọ̀ wọn sẹ́bọ̀ wọn lọ́lẹ́ ológun sẹ́bọ̀ kọ́ nìkan lòun sí dáadáa sí ah abádọ́run àwọn jọmọ́ ro àníbi ni ọwọ́ náà tó bá dọ́run ọlọ́mọṣẹ́wà lọ́mọ náà nínú àwọn ìbàdà nínú àwọn ìjọsìn tá a fi mọ̀ pé èèyàn ẹlẹ́sìn lèèyàn ìkàràmù taif òun náà ni kéèyàn máa pálejò lé ìmọ̀ pálejò lé ìbàdà ni anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni wa man kana yu'minu billahi wal yawmil akhir anábì lẹ́ni tó bá lọ lè gbọ́ ọlọ́ngbọ́ dáadáa tó sì gbà péjọ́ àlè kíá ń bọ̀ níjọ tá a sì sí rosẹ́ fali yukrim daifahu inú yín bàjẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn lọ́yọjú yẹn ẹ̀sìn lọ́yọjú yẹn ànábì ní fàlẹ́ yókèrèm ànábì ní dandan ni mo pa á làzẹ fún mùmí ní òdodo tọgbọ́lọ́ngbọ́ tọgbọ́jọ́ àlekí àmọ̀ gbọ́ kọ́ máa sàpọ́nlé àlejò rẹ̀ ẹ pọ́nlé àlejò gbígbà nǹkan tó lágbára ni ẹ máa fún jẹ ẹ máa fún mu ẹ máa fún wọ ẹ máa tọ́jú ibi tọ́wà ẹ tún bọ́ ní nǹkan tí máa ń lọ ẹ tún bí abùkátà rẹ̀ ó lè ṣe nǹkan tó kú díẹ̀ káàtó fún yín ẹ ṣe sùúrù kọ́dà ó lè da sísẹ́mù bẹ́ẹ̀ ṣe ń ṣètò jíjẹ mímú nínú ilé tọ́jẹ́ pé ibẹ̀ yẹn jẹ gan ẹ̀ sì máa fún gbogbo ẹ̀ pátápátá ẹ̀ bá ti kà sí ìbádà ọlọ́run bá àlá ó ní òun ó fi iṣẹ́ tẹ̀ ṣe yẹn sínú ní tí wọ́n ṣe rò mọ́ṣẹ́ yín níjọ́ àlìkìyàmà lànàmìfín ní wal yawmil akhir ẹni bá gbà péjọ́ àlìkìyàmà ọwà ọmọ ìyá ìbádàdé o àlejò níbọ̀ lọ́ọ̀kan yìí gbogbo ìfaradà tẹ́ ẹ bá ń ṣe ẹ máa pé nígbà tẹ́ ẹ ń ṣe tahajjud lóru tẹ́ ń kẹrùn tẹ́ ń gbààwẹ̀ torí ìbádà lòun náà ó ti ní í ṣe pẹ̀lú àlìjánà ẹni tó bá ti ní í ṣe pẹ̀lú àlìjánà ni wọ́n ń pè ní bàdà ẹ̀yìn miami nínú àwọn ìbádà tá a mójútó tá a sì máa pẹ̀rọ wa lẹ́lẹ́sìn ó dàní hifdul amana kí wọ́n gbé owó lé wa lọ́wọ́ kí wọ́n gbé amana lé wa lọ́wọ́ kí wọ́n fọ̀rọ̀ pamọ́ sọ́dọ̀ wa ká sì wọ́n láfa yìí a ó kéwu gan bó ṣe wà yẹn kọ́dà ààrẹ balẹ̀ ẹ̀wà sọ ẹni ẹ̀rí ṣòkòtò ẹ̀rí rúgbà ẹ̀rí bó ṣe rí a wọ́n lọ sí lọ́mọ́ kalẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní bó ṣe wà yìí ẹ máa ń gbààwẹ̀ lọ́sàn-án ẹ máa dìde lóru àmọ́ ẹ gbowó lé lọ́wọ́ o ẹ bá bá da business papọ̀ ẹ sàbámà òun náà máa sọ pé a àwọn ń kírun àwọn ń gbààwẹ̀ ẹlẹ́sìn làwọn báwọn bá náwó lówó eléyìí ò ti burú ó burú o ọlọ́wọ́n bá ní ọ̀ níwádìí jẹ́nà tá máa ń wádìí jẹ́nà bẹ̀rẹ̀ ọkọ̀ lọ lè wọ náná lérí owó lówó tó ná ọlọ́run bá ní walladhina hum li amanatihim wa ahdihim ra'un ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń sọ àmánà àtàdéhùn ulaika humul warithun ìgbà tọ́lọ́run ròyìn wọn nígbẹ̀yìn ayà yẹn ọlọ́run bá ní ulaika humul warithun alladhina yarisuna al-firdawsa hum fiha khalidun ọlọ́run bá láwọn ni wọ́n ń bọ̀ wá wọnú àlìjánà àwọn ni mo pa àlìjánà lẹ́sẹ̀ ah ọwọ́ disappoint wọn ọwọ́ lẹ́lẹ́sìn ni ọ ìdajì ẹ̀sìn lọ́gbà anábìnilá ìmánà limala amánàtàlá anábìní ìmánì rẹ̀ pé nǹkan parọ́ ni aláàbọ̀ ìmánì ni gbogbo ẹni tí ó bá ti lámàánà wala adina liman la àhàdàdà anábìní gbogbo ẹni tí ó bá ti ládéhùn anábìní ẹ̀sìn rẹ̀ pé o ẹ̀sìn rẹ̀ pé o ẹ̀sìn rẹ̀ pé ẹ̀sìn àbọ̀ ní ṣe nínú àwọn ìbáàdà tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ òun náà ni ká máa mú rẹ̀ sìn ká máa wọṣọ tẹ́sìn ni a máa wọ̀ káwọn èèyàn máa rápẹ̀rẹ̀ ẹ̀sìn lára wa kán tó bá wa lò kán tó mọ ìgbàgbọ́ wa kán tó mọ bá nǹkan bá kírun tí wọ́n bá ti rí wa lọ́kàn báyìí kí wọ́n mọ̀ pé a ah, ẹlẹ́sìn ní bọ̀ òun náà fún rẹ̀ ẹ̀sìn ni ara ẹni kóbìnrin kó máa bora kó máa borí kó máa bojú kó tó jáde nílé ọkọ rẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayé wa nàbí ọlọ́wọ́n bá ní mo pèrè Muhammad kúlẹ̀ azawajika bá mi sọ fún gbogbo àwọn ìyàwó rẹ̀ wa àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n ti bàlágà lóbìnrin wọ́n ní sá ilé mọ́mìnín àti gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé yúdi ní ní alẹ́ hinna min jalabibihinna gbogbo wọn wọ́n gbọ́dọ̀ máa wo jìlìbáàbò wọ́n gbọ́dọ̀ máa wo aṣọ tá a dàbòrà dàbírí dàbójú tí ó wà balẹ̀ tá a ní ma bí wọ́n ṣe ma tá a ní ma bí wọ́n ṣe tó ọlọ́wọ́n bá la ó pàṣẹ jàlìbáàbò obìnrin tí ó wà wọ jàlìbáàbò tó lóun lẹ́sìn ẹ̀sìn náà wádà ẹ̀sìn àbọ̀ ní yọ́ ma wá sọ fún wọn pé aborí má bọ̀ wà ní lọ yẹn òun gan fúnra wọn tóun ò borí yìí inú òun dáa jù wọn lọ àti gbọ́ sórí tóun náà bá níwà á ní kóun náà fi wà kún ìbòrí rẹ̀ sórí wọ kí wọ́n ní ìwà dáadáa tínú rẹ̀ dáhùn oyè kí wọ́n náà kò fi jàlè báàbù kí wọ́n náà fi kún inú rẹ̀ tó dáa kíta rẹ̀ ọ́ dáa papọ̀ mọ́ inú rẹ̀ kó lè fi wojú orí ọlọ́run tó bá níwà rí tó sẹ́sìn tó lọ jàlè báàbù èyí sẹlẹ́sìn èyí sẹlẹ́sìn tó lọ́lọ́run pa ọ́ láti òsì tẹ̀lé ọlọ́wọ́n bá ní yudinina alayhinna min jalabibihinna ẹ masala ìjáde kẹ́ẹ̀dá jàlbáàbù bóra láti jáde ọlọ́wọ́n bá ní wal yadribna bi khumurihinna ala juyubihinna ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ jáde lẹ́ni tí ó sí ọrùn lẹ́wọ̀ ẹ bó báyà yín kẹlò jàlbáàbù ẹ mọ̀jẹ̀ nìkan orí báyà yín ọwá ní ọmọ sí báyà lẹ̀ ọba fẹ́ kírun ọmọ fẹ́ ankachifu sẹ́rí sẹ́sìn lèyí tó ń sẹ́wọ̀n sẹ́sìn ni sẹ́sìn tọ́lọ́run nìyẹn ọ̀nlọ́bíṣẹ́ òdefìlà oníwàlájà oníwọ̀ lọ́mọ́kà oníwọ̀ ẹlẹ́sìn ni ọ́ àwọn náà sẹ́sìn o wọ́n fi scarf òfin kírun anábìsí ni láyà kábàlù lọ́wọ́ sọ́láta ahìdín ilà bí khimari anábìsí làwọn ọba ò ní gba irun àwọn obìnrin kan tí wọ́n ti bàlágà tí wọn ò lo ìbòrí láti fi kírun wọn ò borí wọn ò bo àyà wọn anábìsí wọn ò nírun ọwọ́ sọ aṣọ rẹ̀ ọ̀kọ́jọ́ orúkún oníwọ̀n kírun irun tí wọ́n kọ́ lẹ̀ fún irú wọ́n fi skáàfù lérí oníwọ̀ kírun ònírun ònírun ẹ̀rọ àwọn yẹn níbi iṣẹ́ káàkiri nígboro tí wọ́n máa sẹ̀sìn tí wọ́n láwọn sẹ̀sìn kọ́lọ́mbà tí wọ́n ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa áyà ní Quran thirty three áyà fifty nine lọ́lẹ̀ ká ibi ọlọ́run ti ní jàlibáàbù ó ti dandan fún ọ kó gbé bọ́ra kó dà á bọ́ra tó bá jáde kó ní lọ́kọ rẹ̀ àbí tó bá ti lọ́kọ náà tó bá ti jáde tó bá ti kọkùnrin ọmọ bọ̀lọ́ kan báyìí káwárí sòkòtò rẹ̀ kọjá pé kọ̀kọ́já kókó ẹsẹ̀ àbówà lójúgun ẹ̀sìn ní o ẹni tí ọba ti mọ̀ kó lè mà ẹni tí ọba yé kó lè yé anábìíní máa asfala mínàlẹ̀ kàmbẹ́yìn mínàlẹ̀ ìzáre fáfin náà anábìíní èyí kéye ọkùnrin aṣọ lọ́wọ́ ni sòkòtò lọ́wọ́ ni tó bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ sísàlẹ̀ yọ wọná kó tó wọlé jẹ́nà lọ́rùn ó wà nù tá nàbì fi kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ hadisi anabi ni ẹ̀rí mùsùlùmí ti ń bọ̀ sórí ìmọ̀dárùngbọ̀n sí ni ìbádà ni ẹ̀sìn ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam oni wa fẹ̀rù lèha anabi ni ẹjẹ rúgbọ̀n yóò pọ̀ dáadáa arẹ́kù lèha anabi ni ẹ̀dá rúgbọ̀n yìí sí khaliful mushrikin anabi ni ẹ̀yapa àwọn abòrìṣà anabi ni khaliful majus anabi ni ẹ̀yapa àwọn abọ́ná àwọn abọ́ná ni wọ́n máa ń fa irùngbọ̀n wọ́n máa dárun mú sí irùngbọ̀n rẹ̀ ni ẹ̀sìn ni èyí wá ní irùngbọ̀n ẹ̀ anabi wa muhammad sallallahu ló ní wá fèrò anabi ní ẹfí ilẹ̀ jùlẹ̀ eléyìí ó wà nínú àwọn nǹkan tó jẹ́ pé a máa rí lára wa tó jẹ́ pé ìbádà ni nínú ẹ̀ òun náà ni atatahur kásọ ọmọ ọmọ kéèyàn ọmọ ọmọ kásọ ọmọ ọmọ kárọ ọmọ ọmọ kábẹ́ ọmọ ọmọ nínú ẹ̀sìn wa ni ọlọ́run bá aláwo ní wá sí ìyá abaka fatahir ọlọ́run bá ní aṣọ rẹ̀ ìjọ ọmọ ọmọ o ọlọ́run pàṣẹ ká máa wọṣọ tó dọ̀tí wọn wá ní ọṣẹ gbẹ̀sìn ni níbo ṣe gba súnà ní fi ń rùn pa súnà tànàbì kọgbà súnà ìbílísù ni ìbílísù fẹ́ràn dọ̀tí gbogbo àwọn àlìjànú ẹ̀rí pé ilé ìdọ̀tí ilé ẹ̀gbin ni wọ́n máa ń gbé àmọ́ ọlọ́run ọba aláàtọ́ dá wa ó ní fatahhir ẹja sọ yọ́n máa mọ́ tónítóní ó ní inna Allaha yuhibbu tawwabina wa yuhibbu al-mutatahhirin ọlọ́run ọba ní òun ọlọ́run òun nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n túbá kún bí ẹ̀ṣẹ̀ òun sì nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n máa mọ́ tónítóní yóò jáde lọ́kùnrin ẹni wọn bá aṣọ tọ́lọ́ fún yóò fọ yọ lọ ló fi pàfọ́ọ̀mù tó dáa sí i tó bá jọkùnrin obìnrin yìí ló pàfọ́ọ̀mù jáde ní tiẹ̀ o ẹ̀rí ọkùnrin tá wí ẹ̀ ní ma gbóòórùn kóòórùn lára ẹ̀ yọ ya arúgbọ́n rẹ̀ tó kuná ìwọ mùsùlùmí nù ìwọ tó gbẹ̀sìn nù ó gbẹ̀sìn sórí gbogbo ẹni tó lóun gbẹ̀sìn tó wá di pàṣìbọ̀ tó di olóòórùn ládùúgbò táwọn yẹn wá ń sá fún tí wọ́n fẹ́ jòkó pẹ̀lú ẹ̀ nínú mọ́tò táwọn yẹn fẹ́ bá jòkó tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ téyín rùn tí gbogbo orun rùn eléyìí ìṣẹ̀lẹ́sìn ẹlẹ́sìn ni anábì ní tí ẹ bá jẹ́ pé yóò nira fún yín ni ìbá ní bẹ́ẹ̀ bá rún pákó ẹ̀ lálùwàlà ìbá sì pákó lọ́rọ̀ àyàn bí ìgbà tí èèyàn fẹ́ bọ́jú tọ́jẹ́ pé ọ̀ràn yẹn ni ó jẹ́ tọ́jẹ́ pé tẹ́ẹ̀ bá rún pákó ẹ̀ ní lálùwàlà àmọ́ ìṣe lọ́rọ̀ àyàn fún yín adépa anábì fẹ́ ká máa rún pákó dáadáa èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ara ẹ̀sìn ni ká máa mọ́ tóní tóní mulahazatun fil ibada àwọn àkíyèsí fún àwọn tá a bá ṣẹ̀sìn tàlàfẹ́ sẹ̀sìn tá a mójú tẹ́sìn torí àṣetáni òfin wálẹ̀ o ọlọ́wọ́n bá ní ká wọnú ẹ̀sìn pátápátá ká sì má tẹ̀lé erépa ṣètọ́ nínú àwọn erépa ṣètọ́ tá a máa ń tẹ̀lé òun náà ni tafdilu náfìlà alẹ́lfàrídọ̀ ká máa gbé náfìlà lékè ọ̀ràn àyàn ká pọ̀ ọ̀ràn àyàn tí ká máa wá ṣe náfìlà bàbá rẹ̀ àtìyá rẹ̀ wọ́n ní kí bàbá rẹ̀ ọ̀rẹ́ wọn ṣe kọ́ jíṣẹ́ fún ọ̀ràn àyàn ni sórí tó ń ṣe ni àìmọ̀kan ni láfi ní kò lè kéwú ah tìláwà kura wàláhì kò tó kó jíṣẹ́ fún bàbá rẹ̀ àtìyá ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa àwọn míì wọ́n ṣe tahajjud wọ́n ṣe náfìlà láti òru títí tí ó fi dàsùbà tó bá dàsùbà wọn ní kírun jama wọn ní kírun alifájàrí wọn lọ lè sùn irú àwọn eléyìí wọ́n ti tẹ̀lé nípa ṣe ìtọ́ ẹlẹ́sìn náà lẹ́ẹ̀ pè wọ́n ipe ah aláìsùn ni o aláìsùn ni o nǹkan sáà sùn ní náfìlà ní ṣe kò kí òun fájàrí ń jàmá irú ẹni báyìí àṣetánì ti bàṣẹ jẹ ẹlẹ́lómi yóò máa ṣe dáwà yóò máa ṣe dáwà yóò máa pé gbogbo àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run yóò máa lọ káàkiri ìlú káàkiri yóò máa ṣe tíra irisirisi ẹ wá sọ fún wípé ìjà àwọn ọmọ rẹ àtìyàwó rẹ ìjọ nǹkan wọn kéwù ìjọ ráàyè fún wọn tó fi mójútó wọn ọlọ́wọ́n bọ́ mójútó wọn ọlọ́wọ́n bọ́ máa kọ́ wọn mọ́ ṣiṣẹ́ o mọ́ ṣiṣẹ́ o ọlọ́run sọ fún ànábì ó ní wa anzir ashiratakal akrabin ọlọ́run ní rẹ muhammad bá mi mójútó àwọn ẹbí ẹ o mójútó àwọn ọmọ àtìyàwó o yóò wá gbalẹ̀ yíbo lọ yóò máa rìn káàkiri yóò lòun sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ìyàwó rẹ àtọmọ rẹ ńkọ́ yóò ní ọlọ́run mójútó wọn sẹ́rí eléyìí oyè ẹlẹ́sìn náà lẹ́ pè ó gbàgbé ọ̀ràn yàn ó lè lè mójútó náà fìlà irú àwọn eléyìí àfikẹ́ máa bàdó ara wọn lọ́wọ́ òfìyàwó lẹ̀ fóṣùgbọ́rọ̀ ọ̀jáde ilé ó sì ń pẹ̀lẹ̀ muslim ọmọ tí ìyàwó oúnjẹ tó máa ń jẹ yọ́dà kan bẹ̀rù ọlọ́ nínú àwọn àkíyèsí òun náà ní kéèyàn mójútó mazahiri ha irun mọ̀ rẹ̀ dáa masha allah sokoto rẹ̀ kọjá kókó ẹsẹ̀ masha allah labari nílé aláwo ní wọ́n ti ń dafa ẹlẹ́ha labari níbi iná ti ń wọṣẹ́ ah a'udhu nítorí sẹ́yìn ó ti dọ̀tí ara rẹ̀ mẹ́sìn nínú àwọn àkíyèsí òun náà ní kádínwárí kámọ́sẹ̀sìn wọ́n ní brọ́dà yẹn dáa sísà yẹn dáa ah màdámù yẹn dáa àwọn ohun ìkírun ìsọkúsọ rẹ̀ ń sọ fún kọ̀ dáa kìí sèyàn tó dáa tó bá dáa yóò máa fẹ́ẹ́ kalẹ̀ fún ọlọ́run ẹlòmísì ń kírun ẹ̀rí gbogbo wájú ẹ̀ báyìí gbogbo wájú ẹ̀ báyìí gbogbo wájú ẹ̀ báyìí àmì sùjúdù àmì fẹ́ẹ́ kalẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ náfìlà ó wà ń bẹ̀ ẹ wá lọ lè béèrè bí ṣe yàrá àti bàbá yìí ẹ lọ lè béèrè bí ṣe ń ẹbí ẹ̀ ẹ̀lẹ́ béèrè bó o ní sẹ́sẹ́ sáwọn ọmọ ìyá rẹ̀ tán jẹ́ wà ní Islam ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ṣètọ́ ni ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹlòmí ò pinnu wípé àwọn ò kéwú àwọn sì fẹ́ sẹ̀sìn wọ́n wà ní ìbílísù náà kéwú lókè lórí sórí ibú àwọn sọ fún àwọn tó ń pé irú kéwú ṣètọ́ nǹka ní òkè ẹ̀ kéwú alìkìtàbù ọ̀sùnà lánàá ọ̀sẹ̀ kínní lánàá kọ̀ òkè tọ́ba ti kéyẹ ó lékún ní mímọ́ ọ wà lékún lẹ́sìn ó lè bẹ̀rù ọlọ́run àfikọ́ ọmọ kéwú ó lè nímà àfikọ́ ọmọ kéwú wọ́n yìí sátúlẹ̀ yàtí àléhìn ayatuna zadatum imana ọlọ́run ọba ní tí wọ́n bá ń káyà wá fún wọn tí wọ́n bá ń kéwú imani wọn máa wá lékún imani kò lè lékún láì kéwú ọmọ lọlé kéwú ọmọ lọ́hálìkọ́ látara bẹ́ẹ̀ òní máa tẹ̀sẹ̀bọ̀sẹ̀ kọ́ kọ́ ọmọ fẹsẹ̀ ìbáàdà tọ́jú òfin wa ọha tírà púpọ̀ ọha Kùránì púpọ̀ gbogbo mẹ́mórí káàdì fóònù rẹ̀ ó ti kún fún lẹ́kítọ̀ àwọn àfa eléyìí nǹkan fẹ́ lò bẹ́ẹ̀ bá ní tọ́pìkì alóhùn ti gbọ́ rí tẹ́ bá ní mọ̀ọ́dún yìí alóhùn ti kárí ọkàn ká òun gbọ́ náà ni àmọ́ ó lò ó àdáhàlímù bí làámàlì ẹni tó nímọ̀ tí ò wá lò fọwọ́ jahil wọ́n ní aláìmọ̀kan lòun náà àwọn yẹn wàá rò pé ẹlẹ́sìn ni wọ́n rò pé bí nìgbọ̀n rẹ ṣe tó àti bí jàlùbáàbù rẹ ṣe fẹ̀ bẹ́ẹ̀ náà ni àgbọ́yẹ̀sìn ṣe fẹ̀ tó lọ́pọ̀lọ́ rẹ wọn ò ní mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́tàn rẹ bó o ṣe mójútó aṣọ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni kò mójútó ìgbàgbọ́ àti ìwà ẹ̀sìn eléyìí náà jẹ́ kẹ́sìn rẹ̀ ó pé àwọn míì wọ́n mọ̀ wá sọ fún yín pé ẹ̀yin tẹ́ bá ti di súnà mu alágídí ni ọ̀rọ̀ tí wọ́n sọ yín òótọ́ ni àtàmásùkù bíi kìtàbù wà súnà ìdí alukuraani musinsin pé àníjọ bọ́ọ̀lẹ̀ ìdí súnà musinsin pé àníjọ bọ́ọ̀lẹ̀ ẹ̀sìn lòun náà gbogbo ntọ́ wù kí àwọn ẹbí ẹ sọ gbogbo tó bá wù káwọn ọ̀rẹ́ ọ sọ gbogbo tó bá wù kí àwọn òbí ọ sọ tó bá ti jẹ́ ọlọ́run lọ sọ ọlọ́run jà wọ́n lọ a wà dúó lérí ẹ̀ èmi àmà sọ fáwọn èèyàn mo ní tí wọ́n ń pè ní sunna òun náà ni ká dúó lérí níta nábì filẹ̀ ká sì wá lágídí lérí ẹ̀ ìlágídí lérí ẹ̀ yẹn lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n mọ̀ wá kà sí àṣejù ẹ̀sìn kìí ṣe àṣejù ẹ̀sìn ànábì ní abdu aleha bin nawajir ànábì ní tí mo filẹ̀ má jẹ́ bọ́ eyín parí kẹyìn ni ẹ fi dìímú ẹ má jọ bọ́ torí pé àwọn èèyàn wọ́n fẹ́ kọ́ bọ́ àwùjọ tá a wà yìí ẹni tó bá di ẹ̀sìn mú bí ìgbà di ògùn náà mú ni gbogbo tí wọ́n wá ń sọ nípa rẹ̀ ipò ò ti gbẹ̀sìn ò ti gbẹ̀sìn rù wọ́n dà wọ́n lóhùn so oríjọ́ lè kíyàmà ìyàtọ̀ wà láàrin yín ẹni bá ṣẹ̀sìn ní ó bọ́ lọ́n dáadáa ẹni tí ó bá ṣẹ̀sìn tí ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ọlọ́run bọ́ hàn lè mọ̀ lọ́rùn dúó lérí alikitab dúó lérí sunna kò sì dúó lérí àgbóyè àwọn sálàfù sálẹ̀ àwọn sahaba kọmọ wa sàdúà kọlọmọ sọ dídàkudà ẹlòmíì yóò ti gbẹ́sìn yìí òun là pèjúwe dáadáa ládùúgbò tó bá padà wáyà àṣetánì yóò wá dà lọ́nà gbogbo tó ní ọ̀dà tẹ́lẹ̀ yóò mọ̀ wá ṣe gbogbo tó lọ́dà kò ní ṣe kankan mọ́ àwọn tó fà sínú ẹ̀sìn wọ́n tún wá lórí jù lọ àdáwò bẹ́ẹ̀ kọlọ́mọjọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. adáwò pé fún allah subhanahu wa ta'ala tó ṣe rán fáwọn sheikh wa fadilatu sheikh Kamaruddin Yunus Akorede tí wọ́n ṣàlàyé àwọn onírànràn ẹ̀sìn fún wa àbí Allah subhanahu wa ta'ala kọ́nàmbà kó bá fún wọn láti bọ̀tán dáadáa kó fà á náà láti bọ̀tán dáadáa tàyín tàn gbẹ́ wa náà àbí Allah subhanahu wa ta'ala kọ́nàmbà kó wá ṣe àwọn ìbàdá àti ẹ̀ fún wa. ẹ pàdé wa ní ọ̀la níbi táti máa tẹ̀síwájú láti máa ṣàlàyé lórí àwọn ọlá tó ń bẹ fún òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan yàtọ̀ sí gbogbo àwọn òru tó kù àbí Allahu subhanahu wa ta'ala kọ́nàmbà kí ó máa ṣe gba àwọn ìjọsìn wa lọ́wọ́ wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh